ṣóńdùn ṣòǹdán ẹ̀yin tiwa ó tún ti zẹ o olórí dámilọ́lá ìkan lára àwọn olórí baba tó wàjà ọba adéyẹmí aláàfin ọ̀yọ́ wọ́n ti lé e kúrò láàfin o nígbà tó ní kóun wá kí wọn tẹ́ bá rántí watch the video before i analyze. ó ti zẹ o. mọ̀ mí o ẹ̀wọ̀n kí bàbá náà wé mi kó tó fẹ́ mọ̀ mí o. olórí Dámilọ́lá lè rí tó ń sọ̀rọ̀ yẹn fatafata. òun àtìyẹ́ ẹ̀ wá sáàfin tẹ́ bá rántí olórí ti kúrò láàfin tẹ́lẹ̀ nígbà tí bàbá wà láyé ó ti zẹ̀ ó ti zẹ̀. yeah for those of you tẹ́ ẹ̀ mọ olórí olórí dámilọ́lá jẹ́ ìkan nínú àwọn olórí mẹ́ta tó kúrò láàfin kí bàbá tó wàjà nígbà yẹn ó wà lára àwọn mẹ́ta tó kúrò láàfin kí bàbá tó wàjà òun àti ìyá ẹ̀ wọ́n wá sáàfin to pay her last respect but wọ́n lé wọn jáde láàfin tẹ́ bá rántí olórí bádra náà wà ń bẹ àti kẹta nínú wọn tó ń kó kúrò láàfin nígbà yẹn gẹ́gẹ́ mo ṣe sọ fún yín lánàá kò sẹ́ni tó mọ fẹ́ẹ̀tì àwọn olórí yìí ní ìsìn láàfin let me show you another one you can see gbogbo àwọn olórí yẹn ní ẹ ti rí wọn ẹ ti rí gbogbo wọn àwọn sẹ́lẹ̀ńkẹ́jà ìyá bàbá all of you out there be careful àwọn olórí yìí ní ìsìn wọ́n ti gba òmìnira láti lọ láti lo ìgbé ayé wọn láti move on wọ́n ń pààyàn tẹ́lẹ̀ ká máa tí ì wá sọ ìsìn tí wọ́n ti kúrò láàfin tán ti ní freedom láti pààyàn kó lórí dorí ẹ̀ mú ìgboro ti dàrú o ó ti zẹ o àwọn olórí ọba ti gba òmìnira báyìí ẹ ti rí wọn àwọn fáínfáín mọ̀lá tòré o fáínfáín mọ̀lá tòré o gbogbo wọn ti gba òmìnira ní ìsìn láti move on àwọn ọkọ ilé rógo kó lúkálukú di ọkọ ẹ̀ mú ìkan lára àwọn olórí yẹn ni wọ́n lé síta tó ń pè ní olórí Dámilọ́lá ẹ̀hún lè rí tó ń sọ̀rọ̀ fatafata tó ń bọ̀ yìí òun ló ń sọ̀rọ̀ fatafata òun àti ìyá ẹ̀jọ́ wá sí ààfin láti wá kí kí wọn gẹ́gẹ́ bí àṣà Yorùbá níbi tó bímọ sí tẹ́ bá nọ́tìsì bàbá òkọ́ ó fi ìbínú kó kúrò láàfin òun ló ń lọ òun ní olórí ló ń lọ yìí olórí Dámilọ́lá òun àti ìyá ẹ̀ ní ìgbà tó wá sí ààfin àwọn olóyè àtàwọn fámílì ọba níláyé kò gbọdọ̀ bẹ́ẹ̀ náà ti ránṣẹ́ sí si, olórí bádírá pé gbogbo wọn tó kúrò láàfin kí bàbá tó kú àwọn ò fẹ́ rí eégún tó ń jàjíkẹ́ wọn láàfin kí kálukú wá bí gbà wọ́n ní kí kálukú wá bí gbà kan má wá sáàfin nítorí pójú wọn ti já pé ṣèbí wọn kúrò láàfin nígbà tí bàbá wà láyé ó ní máa ń sọ fún ẹ má jẹ́ kójú kòkòrò máa tì yín káàkiri ẹ̀yin obìnrin wọn forí yín mú ẹ̀yin ọmọ pàápàá jùlọ ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin obìnrin kéékèèké wọn fi orí yín mú pé ẹ lè lówó lọ́wọ́ wọ́n ní bàbá rán wọn ní skul ní ìgbà tí bàbá rán wọn ní skul náà kọ̀ ńgbà tán ṣe tán náà kọ̀ táwọn ò lọ páwọn fẹ́ dìyàwó bàbá ẹ fèyí kọ́gbọ́n on to another one Rita Dominic ni she has been welcomed to her husband family home. Rita Dominic ló ń jó bọ̀ yìí. àwọn obìnrin ilé ọkọ ẹ̀ ló wẹ́kọ̀mù ẹ̀ yìí for those of you that don't know actress Rita Dominic ó ní. Rita Dominic ló ń jó bọ̀ yìí àwọn obìnrin ilé ló ń wẹ́kọ̀mù Rita Dominic sáàfin mi sílé sílé ọkọ ẹ̀. According to Igbo culture tí obìnrin bá ti tán bá ti ṣèyàwó tán then uh, uh, wọ́n officially welcome obìnrin yẹn sínú family ọkọ ẹ̀ òun ni àwọn obìnrin ilé ń ṣe fún Rita Dominic as you all can see Rita Dominic is a clear definition of what God cannot do does not exist mo sọ fún yín anything you're passing through there is no condition that is permanent in life just believe God for everything you are looking unto him for He will surely do it and make you smile one day. Look at her smiling. Just look at her dancing and smiling majestically. She's been welcomed by women in the in her family's uh, husband's family. She's been welcomed home after their traditional um, um marriage. She's been welcomed home. Look at her smiling. What God cannot do does not exist. Just believe in Him. Trust Him. Ilé àánú Ọlọ́run ò kì í You can all see her dancing majestically to her husband's home. We congratulate you, actress Rita Dominic Nosike. We congratulate you. God will make your joy to be permanent. And we pray for you from our stable our uh, African Delight blog that God in his infinite mercy will not allow haters, wicked ones, uh, husband snatchers to snatch your man from you. We congratulate you again welcome to womanhood happy married life thank you all bó bá ṣe ń lọ we will continue to let you see No, thank you.